olúwo ti ilẹ̀ ìwó ní ìpínlẹ̀ ọ̀ṣun ọba abdulrasheed adéwálé àkàbí tẹ́lu àkọ́kọ́ ó mà tún ti ju òkú ọ̀rọ̀ tún ti ju ọ̀rọ̀ tó ti fẹ́ dàrí jàǹjìyàn míì sílẹ̀ pẹ̀lú bó ṣe ní ẹ wá ẹ gbọ́ o àwọn ọmọ yorùbá kì í ṣe ilé Ifẹ̀ láti wá o nítorí pé Odùduwà tó jẹ́ baba ńlá ilẹ̀ yorùbá kì í ṣe ilé Ifẹ̀ ló ti wá o ó wá láti ìlú míì láti wá tẹ̀dó ni àti pé ibi tí bàbá ẹni bá ti wá ibẹ̀ lèèyàn máa ń jẹ́ ọmọ ìlú ẹ̀ o tó sì ní fún ìdí èyí àwọn ọmọ yorùbá akéṣọ màálù lè fẹ́ ǹjẹ́ kí ló bí ọ̀rọ̀ tuntun tí olúwo lè wò sọ yìí ó mà ní àpéjọ kan tí Ọọ̀ni Ilé-Ifẹ̀ kábíyèsí ọba Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Babátúndé Ọ̀jájá kejì tó ṣe láìpẹ́ yìí ní inú yunifásitì Ilé-Ifẹ̀ tó wà nílùú Ilé-Ifẹ̀ ìyẹn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì níbi tí àwọn ọ̀jọ̀gbọ́n lóríṣiríṣi tí wọ́n ti wà tí wọ́n sì ń jíròrò nípa ìtàn Yorùbá ìtàn Ilé-Ifẹ̀ ìtàn Odùduwà àti bí gbogbo Yorùbá ṣe jẹ́ níbẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé ọmọ Ilé-Ifẹ̀ ìnilẹ̀ Yorùbá ìní gbogbo ọmọ Yorùbá àti pé ìní ojúmọ́ ti ṣẹ̀wá ibẹ̀ ni gbogbo ayé ti jáde ṣùgbọ́n nígbà tí Olúwo ń fèsì sí eléyìí ó ní ọmọ ìlú Ilé-Ifẹ̀ kọ́ ni gbogbo ọmọ Yorùbá o nítorí pé ó wà lákọsílẹ̀ ẹ̀rí sì wà wípé Odùduwà ó sá láti ibì kan ni ó ní kódà gbogbo àwọn ọmọ Yorùbá tẹ̀ ń wí ó lọ́mọ ọmọ Lámúrúdù làwọn o ó ní Lámúrúdù tẹ̀ ń wò yìí ó lóun ló bí Odùduwà o níbi tí Odùduwà ti sá wá ǹjẹ́ kí ni ìtumọ̀ Lámúrúdù Olúwo ní ìwádìí tóun ṣe nípa Odùduwà ó jẹ́ kóun pé Lámúrúdù bàbá ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni ọ̀la mú irun dúdú ọ̀la mú irun dúdú ló ní wọ́n gé títí títí tó fi di Lámúrúdù ó ní ìwádìí lá tóun jí ń ṣe láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni wọ́n máa fi ìdí eléyìí múlẹ̀ o olúwo kò tó wá dákẹ́ oníṣẹ́ rí àádámọ̀ tí wọ́n ń pè ní ẹni àkọ́kọ́ tí olódùmarè kọ́kọ́ dánlé ayé ó lọ máa ilé Ifẹ̀ ni o ó ní ilé Ifẹ̀ ìlú ti jáde ó ní kódà ìwádìí òun jẹ́ kó pé ìtumọ̀ àádámọ̀ ni pé àdá láti inú ìmọ̀ ó ní àdá láti inú ìmọ̀ ìní máa sopọ̀ títì tó àádámọ̀ ó wá bẹ gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n ilẹ̀ yorùbá ìyẹn àwọn ọ̀jọ̀gbọ́n nù tán ó ní kí wọ́n lọ ṣèwádìí tóun sọ ìbí rọ́bà wà ń bẹ́ o kí wọ́n já òun nítorí iṣẹ́ ìwádìí tóun ti ṣe látọ̀pọ̀lọpọ̀ ọdún ó ní òun sọ jáde yìí ní báyìí olúwo ti jẹ́ kó di mímọ̀ o wípé Odùduwà kì í ṣe ọmọ Ilé-Ifẹ̀ o àti ìta ló ti wà bẹ́ẹ̀ ló jẹ́ kó di mímọ̀ pé gbogbo ọmọ yorùbá náà ṣọmọ Ilé-Ifẹ̀ ibi tí Odùduwà ti wá ìlànà náà ti wá.